àbájá ìkọ̀sẹ́lẹ̀ tí mo gbọ́ mo gbọ́ wárí wá ta fìlàní mo gbọ́ tó tó fẹ́ mo gbọ́ sí ìdíṣó. ọkùnrin mo fẹ́ jábọ́ mi tanigi lájẹ́ ọmọ ajé ó mọ̀wé jùjì ní agbájé ọdẹ bí abijá akẹ́fọ́ ọlọ́pàá jẹ́ mo ṣàkóso létà mi ò kí n ṣọ̀tà jẹ́ ó ṣe ó ṣe ọmọ ńlá tó jagunmọ́lú tó ń ṣeré pẹ̀lú sí ìpẹ́lúṣì òkìkí james pẹ̀lúṣì mo mọ bàkásì mo mọ aga pẹ̀lú gari kẹsọ fáwọn sídìs gbogbo ó ṣe jọ. bìní ní ti London dé o bìní ní ikú àbọ̀ àbọ̀ ọ̀dọ́ ìkọ̀sẹ́lẹ̀ ti wò gbọ́ gbogbo wa ìwà tábìlà ní gbogbo yóò tó bẹ́ẹ̀ bọ́ sí i. ó ṣe Bánjí ọmọ Bánkẹ́ àwa tó Ogun state láwa ní Europe láwa ní Sweden tó ń pè ní Suwe òṣè òṣè òṣè òṣè oya oya oya oya oya gbọ́ wárí wá ń ta fìlà ní mo gbọ́ tó tó lóko yàn.